Hébérù orí kẹwàá. nítorí òfin bí ó ti ní òjìji àwọn ohun rere tí ń bọ̀ láì jẹ́ àwòrán pàápàá àwọn kan náà wọn kò lè fi ẹbọ kan náà tí wọ́n ń rú nígbà gbogbo ní ọdọọdún mú àwọn tí ń wá síbẹ̀ di pípé bí kò ṣe bẹ́ẹ̀ a kì bá a ti dẹ́kun àti máa rú wọn nítorí àwọn tí ń sìn kì bá ti ní ìmọ̀ ẹ̀ṣẹ̀ nígbà tí a bá ti wẹ̀ wọ́n mọ́ lẹ́ẹ̀kan ṣoṣo ṣùgbọ́n nínú ẹbọ wọn nì ni a ń ṣe ìrántí ẹ̀ṣẹ̀ ní ọdọọdún nítorí kò ṣeé ṣe fún ẹ̀jẹ̀ akọ màálù àti ti ewúrẹ́ láti mú ẹ̀ṣẹ̀ kúrò nítorí náà nígbà tí ó wá sí ayé ó wí pé. ìwọ kò fẹ́ ẹbọ àti ọrẹ ṣùgbọ́n ara ni ìwọ ti pèsè fún mi ẹbọ sísun àti ẹbọ fún ẹ̀ṣẹ̀ ni ìwọ kò ní inú dídùn sí nígbà náà ni mo wí pé kíyèsí nínú ìwé kíkanì ni a gbé kọ ọ́ nípa ti èmi mo dé láti ṣe ìfẹ́ rẹ ọlọ́run. nígbà tí ó wí ní ìṣáájú pé. ìwọ kò fẹ́ ẹbọ àti ọrẹ àti ẹbọ sísun àti ẹbọ fún ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ ni ìwọ kò ní inú dídùn sí wọn. àwọn èyí tí à ń rú gẹ́gẹ́ bí òfin nígbà náà ni ó wí pé. kíyèsí i mo dé láti ṣe ìfẹ́ rẹ ọlọ́run. ó mú ti ìṣáájú kúrò kí ó lè fi ìdí èkejì múlẹ̀ nípa ìfẹ́ náà ni a ti sọ wá di mímọ́ nípa ẹbọ tí jésù kristi fi ara rẹ̀ rú lẹ́ẹ̀kan ṣoṣo àti olúkúlùkù àlùfáà sì ń dúró ní ojoojúmọ́ ń ṣe ìsìn ó sì ń ṣe ẹbọ kan náà nígbàkúgbà tí kò lè mú ẹ̀ṣẹ̀ kúrò láé ṣùgbọ́n òun lẹ́yìn ìgbà tí ó ti rú ẹbọ kan fún ẹ̀ṣẹ̀ títí láé ó jókòó ní ọwọ́ ọ̀tún ọlọ́run láti ìsinsìnyí lọ ó ń retí títí tí a ó fi fi àwọn ọ̀tá rẹ̀ ṣe àpótí ìtìsẹ̀ rẹ̀ nítorí nípa ẹbọ kan ó ti mú àwọn tí a sọ di mímọ́ pé títí láé ẹ̀mí mímọ́ sì ń jẹ́rìí fún wa pẹ̀lú nítorí lẹ́yìn tí ó ti wí pé. èyí ni májẹ̀mú tí èmi ò bá wọn dá lẹ́yìn ọjọ́ wọn ni ni olúwa wí èmi ò fi òfin mi sí wọn ní ọkàn inú wọn pẹ̀lú ni èmi ó sì kọ wọn sí ẹ̀ṣẹ̀ wọn àti àìṣedédé wọn ni èmi kì yóò sì rántí mọ́. ṣùgbọ́n níbi tí ìmúkúrò ìwọ̀nyí bá gbé wà ìrúbọ fún ẹ̀ṣẹ̀ kò sí mọ́ ará ǹjẹ́ bí a ti ní ìgboyà láti wọ inú ibi mímọ́ nípasẹ̀ ẹ̀jẹ̀ Jésù nípa ọ̀nà títun àti ààyè tí ó yà sí mímọ́ fún wa àti láti kọjá aṣọ ìkélé nì èyí nì ní ara rẹ̀ àti bí a ti ní àlùfáà gíga lórí ilé Ọlọ́run ẹ jẹ́ kí a fi òtítọ́ ọkàn súnmọ́ tòsí ní ẹ̀kún ìgbàgbọ́ kí a sì wẹ ọkàn wa mọ́ kúrò nínú ẹ̀rí ọkàn búburú kí a sì fi omi mímọ́ wẹ ara wa nù ẹ jẹ́ kí a di ìjẹ́wọ́ ìrètí wa mú ṣinṣin ní àìṣiyèméjì nítorí pé olóòótọ́ ni ẹni tí ó ṣe ìlérí ẹ jẹ́ kí a yẹ ara wa wò láti irú ara wa sí ìfẹ́ àti sí iṣẹ́ rere kí a má máa kọ ìpéjọpọ̀ ara wa sílẹ̀ gẹ́gẹ́ bí àṣà àwọn ẹlòmíràn ṣùgbọ́n kí a máa gba ara ẹni níyànjú pẹ̀lúpẹ̀lú bí ẹ̀yin ti rí i pé ọjọ́ ní ń súnmọ́ etílé nítorí bí àwa bá mọ̀ọ́mọ̀ dẹ́ṣẹ̀ lẹ́yìn ìgbà tí àwa bá ti gba ìmọ̀ òtítọ́ kò tún sí ẹbọ fún ẹ̀ṣẹ̀ mọ́ bí kò ṣe ìrètí ìdájọ́ tí ó bani lẹ́rù àti ti ìbínú tí ó múná tí yóò pa àwọn ọ̀tá run ẹnikẹ́ni tí ó bá gan òfin Mósè ó kú ní àìsí àánú nípa ẹ̀rí ẹni méjì tàbí mẹ́ta mélòó mélòó ni ẹ rò pé a ó jẹ olúwa rẹ̀ ní ìyà kíkan ẹni tí ó ti tẹ ọmọ Ọlọ́run mọ́lẹ̀ tí ó sì ti ka ẹ̀jẹ̀ májẹ̀mú tí a fi sọ ọ́ di mímọ́ sí ohun àìmọ́ tí ó sì ti kẹ́gàn ẹ̀mí oore ọ̀fẹ́ nítorí àwa mọ ẹni tí ó wí pé. ẹ̀san ni ti èmi. olúwa wí pé èmi ó gbẹ̀san. àti pẹ̀lú. olúwa yóò ṣe ìdájọ́ àwọn ènìyàn rẹ̀. ohun ẹ̀rù ni láti ṣubú sí ọwọ́ ọlọ́run alààyè ṣùgbọ́n ẹ rántí ọjọ́ ìṣáájú nínú èyí tí nígbà tí a ti ṣí yín lójú ẹ fi ara da wàhálà ńlá ti ìjìyà lápá kan nígbà tí a sọ yín di ìran wíwò nípa ẹ̀gàn àti ìpọ́njú àti lápá kan nígbà tí ẹ̀yin di ẹgbẹ́ àwọn tí a ṣe bẹ́ẹ̀ sí nítorí ẹ̀yin bá àwọn tí ó wà nínú ìdè kẹ́dùn ẹ sì fi ayọ̀ gba ìkólọ ẹ̀rù yín nítorí ẹ̀yin mọ̀ nínú ara yín pé ẹ ní ọrọ̀ tí ó wà títí tí ó sì dára jù bẹ́ẹ̀ lọ ní ọ̀run nítorí náà ẹ má ṣe gbé ìgboyà yín sọnù èyí tí ó ní èrè ńlá nítorí ẹ̀yin kò lè ṣe aláìní sùúrù nítorí ìgbà tí ẹ̀yin bá ti ṣe ìfẹ́ Ọlọ́run tán kí ẹ̀yin kí ó lè gba ìlérí náà nítorí níwọ̀n ìgbà díẹ̀ sí i. ẹni náà tí ń bọ̀ yóò dé yóò sì jáfara ṣùgbọ́n olódodo ni yóò yè nípa ìgbàgbọ́ ṣùgbọ́n bí ó bá fà sẹ́yìn ọkàn mi kò ní inú dídùn sí i. ṣùgbọ́n àwa kò sí nínú àwọn tí ń fà sẹ́yìn sínú ègbé bí kò ṣe nínú àwọn tí ó gbàgbọ́ sí ìgbàlà ọkàn.